all right my people go watch the video to see what you really dey Apple for inside the video my people. wọ́n parọ́ fúnrọ̀ àjọ ń tanra wa ni nítorí wípé àtẹ̀lé tòótọ́ òun ló ń fi ìyà jẹ wá a kì í sọ tòótọ́ òun ló jẹ́ kí àwọn ọmọ káàárọ̀ òjíire ló jẹ́ ká wà lẹ́yìn lẹ́yìn látìgbà tí àjálù àti àrélù tó ti ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire tí ikú ti ń pa kúkúrú tí ikú ti pa gígùn láti bí ọdún mẹ́rin sẹ́yìn sí ọdún mẹ́ta sẹ́yìn àmàrí ọ̀sínbàjọ ìyẹn vice president igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àmàrí wọn kọ́ tiẹ̀ sọ nǹkan kan látìgbà tí bàbá yìí ti wà níbẹ̀ ọdún kẹjọ ló ń lò lọ yìí kí ni bàbá yìí ẹ sọ nǹkan kan tí bàbá yìí tó gbé ṣe ní ilẹ̀ káàárọ̀ òjìire náà ẹ bá mi sọ láti bí ẹjọ́ bóyá èmi bóyá èmi tí mo ń sọ̀rọ̀ bóyá mi ò mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ ẹ wà lórí ìkànnà yìí lọ́wọ́lọ́wọ́ ẹ má ẹ má gbèsè ẹ̀yìn nǹkan tí ò yẹ kẹ́ gbèsè ẹ̀yìn o ẹ jẹ́ ká sọ tòótọ́ o kí ni bàbá Ọ̀ṣínbàjò ìyẹn igbákejì orílẹ̀-èdè Nàìjíríà kí ni nǹkan tó ti ṣe láti ó ti ń lọ bí ọdún mẹ́jọ báyìí ẹ bá mi kọ́ síbi pé nǹkan báyìí ló ṣe o nǹkan báyìí ló ṣe o látìgbà tí wọ́n ti ń pa kúkúrú tí wọ́n ti ń pa gígùn tí eku ò ti ké bí eku tí ẹyẹ ò ti ké bí ẹyẹ tí ọmọ ènìyàn fọ́n bí ọmọ ènìyàn Ọ̀ṣínbàjò bó ṣe jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò kọ̀ndẹ́mù nǹkan tí àwọn Fúlàní ń ṣe fún wa up till now kí Ọ̀ṣínbàjò jáde wípé why tí àwọn Fúlàní ṣe ń pa ìran òun àbí kò mọ̀ pé ìran òun ni ni àwa ọmọ káàárọ̀ òjíire ni Ọ̀ṣínbàjò sọ̀rọ̀ gbogbo bí àwọn àgbẹ̀ wa bí wọ́n ṣe lè lọ sóko mọ́ up till now a lè dáko mọ́ ní ilẹ̀ káàárọ̀ òjire láti bí ọdún márùn-ún ni wọ́n ti ti bọ́dà ibi tí oúnjẹ ti ń wọlé ìyẹn ní ilẹ̀ káàárọ̀ òjire ṣebí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni bàbá yóò máa sọ nǹkan kan kókàn tí ẹ̀jà kó ṣe bí ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ òjire kó sọ̀rọ̀ a kì í sọ síbẹ̀ ká kú síbẹ̀ wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ́ ni kò ní tààrọ̀ ṣe pin òòṣà tó ò bá lè gbè mí ò dẹ̀ ṣe mí bó ṣe bá mi ẹni tó wà ń bẹ̀ fún odidi ó ń lọ sí ọdún mẹ́jọ tí ẹ̀rí ẹ̀rí kókó ẹ̀ ẹ̀rí nǹkan kan tó gbé ṣe lórí ilẹ̀ baba ńlá wa gbogbo bí wọ́n ṣe ti bọ́dà tó ń jẹ òwọlé tí àwọn àgbẹ̀ ò lè lọ sóko mọ́ ṣèbẹ́nujọ́ mẹ́ta yìí àwọn fúlàní kó màálù wọn lọ jẹ oko àwọn àgbẹ̀ pé wọ́n pe àwọn àmọ̀tẹ́kùn àwọn àmọ̀tẹ́kùn wá lé àwọn fúlàní yẹn pé kí wọ́n kúrò lórí oko níbi tí wọ́n ti bà gbogbo oko jẹ́ kí ló máa ṣẹlẹ̀ àwọn sọ́jà wá wọ́n bẹ̀rẹ̀ sí na àwọn àmọ̀tẹ́kùn níbo ni níbo ni bàbá yín Ọ̀sínbàjò wà bàbá yín Ọ̀sínbàjò ò máa sọ nǹkan kan gbogbo àrélù àjálù tó ń ṣẹlẹ̀ optina bí wọ́n ṣe jó gbogbo ọjà ní ilẹ̀ káàárọ̀ òjire tí wọ́n ń rèpò àwọn ìyá yẹn àwọn sísítà yẹn tó jẹ́ wípé ẹ̀ lè travel mọ́ níní ilẹ̀ baba ńlá yín àwọn agbénipa ti wà ní gbogbo ojú ọ̀nà yín Ọ̀ṣínbàjò máa ṣe nǹkan kan wọn kò máa sọ nǹkan kan ó wá dìgbà tí Ọ̀ṣínbàjò wá nídìí ẹ̀pù yín ó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹni tó bá máa dáṣọró tó bá fẹ́ máa tó bá máa dáṣọró tó bá ni tọrùn ẹ̀ la kọ́kọ́ máa wò kí ni Ọ̀ṣínbàjò wálé wàá máa sọ fún yín wípé òun fẹ́ ṣe é sìn ìjọ wo lẹ fẹ́ gbọ́n látìgbà tó ti wà ń bẹ̀ bí ọdún mẹ́jọ go to eight years náà kò sọ nǹkan kan gbogbo bí ilẹ̀ bàbá ńlá ẹ̀ ṣe bàjẹ́ tó kò sọ nǹkan kan ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Ọ̀ṣínbàjò sọ ẹ jọ bí ẹ ṣe wà lórí ètò yìí ẹ bá wa pín ètò yìí o ẹ bá wa pín ètò yìí rárá o ẹjọ́ ètò yìí wà very very important ẹjọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ wà lórí tẹ wà pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín ẹ̀ka ẹ bá mi ṣí ẹ̀ káàkiri bẹ́ẹ̀ ṣe ń pín yẹn lágbára ṣẹ̀dá elédùnmarè gbogbo ohun tó ti kó nínú ayé yín sí rere elédùnmarè á dá padà sínú ayé yín ẹ bá mi pín ètò yìí káàkiri ààrẹ awareness náà nìyẹn o ẹ jẹ́ kí n play fọ́nrán kan fún yín níbi tí Ọ̀ṣínbàjò ti sọ wípé òun fẹ́ gbégbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó mà ṣe o irọ́ ń parọ́ fúnrọ́ mò ń bọ̀ kí ni mo sọ irọ́ ń pa irọ́ fúnrọ́ èmi ò tí ì rí kọ́mẹ́ǹtì yín o kí n rí nǹkan kan tẹ́ sọ wípé Ọ̀ṣínbàjò tó ti ṣe sí Nàìjíríà láti bí ọdún mẹ́jọ tó ti wà ń bẹ̀ báyìí ẹ tiẹ̀ gbàgbé nǹkan tó tiẹ̀ ṣe gan kò tiẹ̀ ṣe nǹkan kan àbí ìjáde wo ló jáde tó support ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè bí wọ́n ṣe ń pa yín bí ìyà ṣe ń jẹ yín ẹ sọ fún mi bí ìyà ṣe ń jẹ yín ní ilẹ̀ káàárọ̀ òjìrè bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣé ẹ rí ẹni ẹni ẹ rí ẹni sọ̀pọ́tì ọba kankan ni kán ti ẹ̀gbẹ́nu yín sọ̀rọ̀ ṣé ẹ rí ẹni sọ̀pọ́tì àwọn politician àyẹ̀wò wọ̀nyẹn ni àbí àwọn àgbàlagbà ilẹ̀ káàárọ̀ òjìrè kán ti ẹ̀gbẹ́nu yín sọ̀rọ̀ kán ṣe bí ọmọ ọkọ ẹ rí nǹkan kan ṣùgbọ́n nígbà tó di wípé wọ́n fẹ́ di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìgbà yẹn ni wọ́n wá ń jáde ni wọ́n wá ń sọ fún yín wípé kò sí security ẹ̀dọ́nà ìgbà wo la fẹ́ gbọ́n Nigerians àwa ọmọ káàárọ̀ òjire ìgbà wo la fẹ́ jáná bí wọ́n ṣe parọ́parọ́ tí wọ́n mú àwọn bàbá wa náà sìn nìyẹn wọ́n tún mú èmi àti ìwọ sìn ọjọ́ wo la fẹ́ gbọ́n ẹni tí ò ṣe nǹkan kan nígbà tí ìyà ń jẹ tí wọ́n ń pa yín lọ́kùnrin tí wọ́n ń pa yín lóbìnrin nígbà tí ojú ń pọ́n igun yín talẹ̀ rí ná ẹ̀ rí wọn kí ló wá fún yín ní àsọ́ránsì wípé nígbà tí ó bá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ẹ máa jẹ àǹfààní ẹ̀ ẹ lè jẹ àǹfààní ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ ẹ jẹ́ play fọ́nrán yẹn fún yín ẹ gbọ́ nǹkan tí bàbá Ọ̀ṣínbàjò sọ mò ń bọ̀ mò ń bọ̀. Dear Nigerians, for the past seven years, have served as vice president under a true Nigerian patriot, a servant of the nation in war and peace, and a man of integrity, President Muhammadu Buhari. We have together worked through some of the. ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ tó sọ ṣá ó ní láti bíi seven years man of integrity ìyẹn Buhari ló ń bá yẹn o man of integrity tó jẹ́ wípé láti bí ọdún go to eight years tí wọ́n ti ń pa wá ṣé ẹgbọ́n kankan kí Buhari kan tiẹ̀ jáde ẹ tiẹ̀ ká tiẹ̀ gbé ti Buhari ti sẹ́gbẹ́ kan torí Buhari náà ló rán àwọn tó ń pa wá àbí Buhari ló sọ̀pọ́tì àwọn tó ń pa wá ẹni tó wá ń sọ̀rọ̀ ń tó ń ẹni tó tún ṣáìdì Buhari ni bó ṣe pa wá tó man of integrity ìyẹn Buhari kí ni Buhari fi jẹ́ man of integrity ẹ sọ fún mi bí wọ́n ṣe ẹ rí pé ẹ rí pé gbogbo àwọn tó wà lókè àwọn Fúlàní yẹn ni wọ́n side ẹ ti understand látìgbà tí wọ́n ti ń pa wá ní ilẹ̀ káàárọ̀ òjire Ọ̀ṣínbàjò ṣe rí kó sọ̀rọ̀ ni kò lè sọ nǹkan kan ta lè ṣiṣẹ́ ò bá gbè bí ò bá ń ṣe légbò. In the history of our nation, but we have remained focused on securing the country providing infrastructure. no eh, eh. provide the security kankan Ni ilẹ̀ káàárọ̀ òjìrè nígbà tí ẹ fẹ́ gbégbá ìbò ààrẹ ń sìn lẹ́sẹ̀sẹ̀ ríran wípé kò security nílùú mọ́ Brother osibajo. Brother wa osibajo. nígbà tẹ́ rí pé ẹ fẹ́ dìbò ààrẹ orílẹ̀-èdè ìgbà yẹn lẹ rí pé kò sí security nílùú mọ́ ẹ rí pé kò sí kò sí iléeṣẹ́ kò sí company kò sí nílùú láti bí ọdún mẹ́jọ ọdún méje go to eight years now ẹ ríran gbà yẹn rárá rárá wọ́n cover ojú yín gbogbo àwọn ọmọ tí wọ́n pa ní Lekki toll gate nítorí wípé ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn ń kégbe ẹ̀san ẹ̀san bí Ọ̀ṣínbàjò bó ṣe bí àwọn ọmọ tiẹ̀ Eh ni àwọn ìyá àwọn ọmọ tí wọ́n pa ní tógèètì yẹn ni àwọn ìyá wọn bí wọn o gbogbo incident tó ṣẹlẹ̀ ní tógèètì bí wọ́n ṣe pa ẹmọye àwọn ọmọ Nigerians tán pa ní tógèètì ni eléyìí tẹ́ ń gbọ́ lẹ́gbọ́ wọ́n pa kì í ṣe bí five hundred one thousand wọ́n pa ní tógèètì tí àwọn pípù yìí tí wọ́n waste life àwọn ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn ń pariwo ẹ̀san ẹ̀san sétí Elédùmarè ẹ dóná láti ìgbà tí wọ́n ti pa àwọn ọmọ yẹn nípakúpa nítorí pé àwọn ọmọ yẹn ń béèrè fún ẹ̀tọ́ wọn wọn ò gbébọn wọn ò gbádàá àbí wọn ò jalè wọ́n jáde wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn kò ṣáà pọ́síbù kẹ́ máa fìyà jẹ wọ́n káwọn kí wọ́n má lè sùn kí wọ́n má lè tọ̀mọ́ nílùú àwọn ọmọ ìlú á jáde wọ́n á béèrè ẹ̀tọ́ wọn nítorí pé àwọn ọmọ yẹn béèrè ẹ̀tọ́ wọn lẹ́ẹ̀ máa ṣe pagbo lẹ́ẹ̀ rán wọn lọ sọ́run àpàpàǹdodo bàbá Ọ̀ṣínbàjò láti ìgbà tí ó mà ti ṣẹlẹ̀ ẹ̀ mà jáde ẹ̀ mà sọ nǹkan kan up till now bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣùgbọ́n nígbà tẹ́ ẹ fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìgbà yẹn lẹ́wọ̀ ṣẹ̀ṣẹ̀ wá ríran wípé nàìjíríà kò sí security ń bẹ̀ mọ́ ìgbà yẹn lẹ́ṣẹ̀ṣẹ̀ wá ríran wípé nàìjíríà ò da ẹ fẹ́ tún ṣe àbí bọ̀ láti bí ọdún méje tí àjálù àrélù tó ti ń ṣẹlẹ̀ yẹn ẹ̀ ríran gbà yẹn ojú yín wọ́n gbé lọ sí sáfẹ́lẹ́ àbí wọ́n gbé ojú yín lọ sí sáfẹ́lẹ́ ń gbà yẹn bọ̀ nísìnyí ojú yín yẹn wọ́n ti wá dá padà láti sáfẹ́lẹ́ ẹ ti wá ríran nígbà tẹ́ fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ń sìn ẹ ti wá ríran wípé kò sí síkíọ́rìtì mọ́ ẹ ti wá ríran wípé ìyà ń jẹ àwọn ọmọ káàárọ̀ òjíire àbí òkè táwọn ọmọ káàárọ̀ òjíire tó bá tún ti wá dìbò fún yín tẹ́ bá ti wá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àbí ìgbà yẹn ẹ̀tún ní ríran mọ́ àbí nígbà tí buhari máa wọlé ńgbà yẹn náà bó náà ṣe sọ̀rọ̀ tó dùn tó dùn náà nìyẹn buhari gan sọ débi wípé òun máa máa fún àwọn nigerians tí wọn ò bá ríṣẹ́ every month òun máa máa fún wọn ní five five thousand ẹ̀yin ọmọ nigerians ẹ jọ ṣe rí five five ta ló rí five five thousand yẹn gbà nú yín ẹ bá mi kọ́ síbi ẹ sáà ẹjọ́ mà ẹjọ́ sà ẹni tó bá rí five thousand tí Buhari promise yín ní seven years ago tó bá rí gbà nínú ẹ̀yin Nigerians ẹ kọ́ síbi yìí gbogbo nǹkan tí Buhari náà sọ ń gbà yẹn ṣèbí ngbà tó náà fẹ́ wọlé bẹ́yìn náà ṣe ń sọ ń sìn sà nígbà tó náà fẹ́ wọlé ńgbà yẹn ìgbà yẹn ló ríran wípé gbogbo ẹ ti bàjẹ́ tán àbí nígbà tí Buhari wá débẹ̀ ńgbà yẹn wọ́n wá gbé ojú Buhari wọ́n gbé lọ sí sáfẹ́lẹ́ àbí nígbà tó ti ó ti rí nǹkan tó ń wá tán gbogbo nǹkan tí Buhari promise ńgbà yẹn Buhari ò ṣe nǹkan kan o wọ́n tún pa àwọn ọmọ káàárọ̀ òjire mọ́ọ̀mọ́ ni brọ́dà yín Ọ̀sínbàjọ́ náà tún ti dé ń sìn eléyìí tí Buhari ṣe kù fún yín àwọn náà tí wọ́n ti gbé ojú wọn padà láti sáfẹ́lẹ́ ìyẹn brọ́dà wa igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbé ojú wọn padà láti sáfẹ́lẹ́ brọ́dà Ọ̀sínbàjọ́ ti wá ríran kedere ń sìn wípé kò sí security nílùú kò sí kò sí ilé ìwòsàn gidi ìyà ń jẹ àwọn ará ìlú wọ́n fẹ́ tún gbogbo ẹ̀ ṣe bọ̀ láti bí ọdún méje tí wọ́n ti wà ń bẹ̀ wọn ò ríran gbà yẹn who is fooling who Nigerians ẹ̀yin ọmọ káàárọ̀ ìjọ wo ẹ̀yin ọmọ káàárọ̀ òjire ìjọ wo lẹ fẹ́ gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹja ẹ má jẹ́ kán máa jẹ ògo yín má yẹ àwọn pípì gan ni àwọn ni glory killer àwọn pípù ìgangan ni glory killer àwọn ni wọ́n ń lo ògo yín mọ́ ògo àwọn ọmọ wọn àwọn aya wọn àwọn ẹbí wọn àwọn ni wọ́n jẹ́ kẹ́ ẹ rógo kankan lo kò sí kò sájẹ́ kankan tó ń ṣe yín kò sógun kankan tó ń ṣe yín àwọn gangan lógun ayé yín Nigerians ẹ jára yín wake up Nigerians wake up gbogbo yín ti sùn ẹ sọjí ẹ má jẹ́ kán máa tàn yín mọ́. Our economy, as stipulated by the Nigerian Constitution. Our tenure will end next year. In this period of seven years, I have served the government in several capacities, and I have, at the direction of Mr. President, represented our country in sensitive, high level international engagements. I've been to practically all local governments in Nigeria. Sherry, tí n bá ń gbọ́ òru àwọn nǹkan ó mi nínú gan. Mo sì máa ṣọ́ọ̀kì yín gan o. nínú ètò tí mo ń ṣe máa ṣọ́ọ̀kì yín gan ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ wà lórí ètò ẹ bá mi farabalẹ̀ o nǹkan tẹ̀ kàn máa nǹkan kan tẹ̀ kàn máa ṣe fún mi ni wípé ẹ bá mi pín ètò yìí mo fẹ́ kí ètò yìí mo fẹ́ kó go viral gan ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ẹ bá mi invite àwọn love wọn yín ẹ bá mi invite àwọn love àwọn friends yín ẹ bá mi invite wọn mo fẹ́ kí èrò pọ̀ lórí kinní yìí gan ṣe ráwọn pípù yìí àwọn gangan lógun ayé wa àwọn ni problem ta ní ní Nàìjíríà àwọn set up of old people àwọn set up of old cargo àwọn set up of tí brain wọn ti tó ti tó ti knock tí wọn ò lọ́pọlọ mọ́ ṣe mọ̀ pé gbogbo àwọn tó wà lókè wọ́n ti ń ṣa wọ́n wọ́n ní tí àgbàlagbà bá ti dàgbà tán bá ti wọ eighty eighty something wọ́n máa padà dọ́ ọmọdé brain wọn ò brain wọn ò lè gbé nǹkan tó wà ńlẹ̀ yìí mọ́ ẹ mọ̀ ṣé kí n ṣọ́ọ̀kì yín ṣe rí bàbá yín Ọ̀ṣínbàjò àti Tinubu ẹ má jẹ́ kán ẹ má jẹ́ ẹ wọ ẹ bá mi gbọ́ bíi ẹ̀yin tẹ́ máa ń kọ́ọ̀tì nǹkan ẹjọ́ ẹ bá mi kọ́ọ̀tì bíi ẹ bá mi ṣí ẹ̀ káàkiri gbogbo ẹ̀yin tẹ́ máa ń kọ́ọ̀tì iṣẹ́ níbi tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ bá mi kọ́ọ̀tì ẹ̀ mo fẹ́ kí gbogbo àwọn Nigerians kan gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ń bì ṣe rí Ọ̀ṣínbàjò àti Tinubu ibì kan náà ni àwọn méjèèjì jọ ń roko sí o wọ́n fẹ́ fùlù ẹ̀yin Nigerians ni o iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe o ṣe rí Ọ̀ṣínbàjò ó ń ṣiṣẹ́ fún Tinubu ni o ṣe rí ipò ààrẹ tí Ọ̀ṣínbàjò tó fẹ́ gbé irọ́ ni o Tinubu gangan ló ní kíní tó fẹ́ Tinubu gangan ló fẹ́ gbé ló fẹ́ gbé ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o ẹ mọ nǹkan táwọn pípù ìwá ṣe wọ́n mọ̀ wípé àwọn kan wọ́n máa láìkì Ọ̀ṣínbàjò ṣe mọ̀ pé ẹ̀yin Nàìjíríà ṣe máa ń láìkì ẹ̀ tó máa ti pè ní pásítọ̀ pásítọ̀ pásítọ̀ báyìí tí ẹni tó bá ti pè ní pásítọ̀ tó bá ní kẹ́ ẹ wọnú náà lọ ẹ ń wọnú náà lọ nìyẹn ẹni tó bá pè ní pásítọ̀ tí mọ́tò bá ń bọ̀ báyìí tó bá ní kẹ́ ẹ jánà mọ́ mọ́tò lẹ́nu ọlọ́run ló ń sọ̀rọ̀ ni ẹ mọ nǹkan táwọn pípù ìwá ṣe wọ́n wá gbé brain wọn kalẹ̀ wípé Ọ̀ṣínbàjò ìwọ náà lọ dupò ààrẹ kí bàbá Tinubu náà kó dupò ààrẹ tó bá ti wá at the end of the day tó bá ti tó tó bá ti di twenty twenty three yẹn táwọn èèyàn bá ti dìbò tán bá dìbò fún Ọ̀ṣínbàjò tí wọ́n dìbò fún Tinubu ṣe wá rí ìbò Ọ̀ṣínbàjò yẹn ìbò tí wọ́n dìbò fọ́ṣínbàjò yẹn wọ́n máa kó papọ̀ mọ́ ti fún ti Tinubu ni ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ bá mi kọ́ sílẹ̀ o ṣe rí ìbò tí wọ́n fẹ́ dì yẹn wọ́n máa kó ìbò ìbò Ọ̀ṣínbàjò àti Tinubu Tinubu sì máa wì i mean Ọ̀ṣínbàjò máa withdraw later later kí ni mo sọ. So? Ọ̀sínbàjò máa withdraw later later ibi ibi kan náà làwọn méjèèjì jọ ń roko sí ẹ bá mi kọ́ọ̀tì ibi ẹ̀yin tẹ́ máa ń kọ́ọ̀tì nǹkan kí ni mo sọ ibì kan náà ni Ọ̀sínbàjò àti Tinubu ibì kan náà máa jọ ń roko sí o ẹ já mi létí yín wọ́n ti mọ̀ wípé àwọn ti yàgbẹ́ sí ṣọ́ọ̀ṣì wọ́n ti ṣu sága wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ àwọn ọmọ Nigerians especially àwọn ọmọ káàárọ̀ òjìrè wọ́n ti wise ṣe ti understand wọ́n wá gbé sílẹ̀ pé káwọn káwọn káwọn káwọn kó irin méjì sí inú náà at the same time for example tí èèyàn hundred tó bá dìbò fún Ọ̀ṣínbàjò tí èèyàn two hundred tó dìbò fún Tinubu at the end of the day later later wọ́n máa sọ fún yín wípé Ọ̀ṣínbàjò ti withdraw ṣe ti understand ó ti ó ti withdraw fún Tinubu ṣe rí gbogbo àwọn tó dìbò fún Ọ̀sínbàjò yẹn wọ́n máa kà á pẹ̀lú Tinubu ni ibì náà ni gbogbo yín fẹ́ roko sí who is fooling who ìwọ tó sọ wípé ẹ ò fẹ́ dìbò fún Tinubu Tinubu kọ́ ló fẹ́ dìbò fún Ọ̀sínbàjò ló fẹ́ lọ dìbò fún nítorí pé pásítọ̀ ni Tinubu ló dìbò fún nítorí wípé àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ together ni ẹ má jẹ́ káwọn pípù yìí ẹ má jẹ́ kán máa fúlù wa mọ́ ẹ má jẹ́ kán máa parọ́ fún wa mọ́ eléyìí tán tàn wá ó ti tó ọmọ káàárọ̀ òjìrè nígbà tí àwọn pípù yìí tí wọ́n bá nídìí wa ni wọ́n máa ń wá wa ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí ẹ bá mi pín ètò yìí dáadáa ṣé ẹ ti understand nísìn wọ́n kàn wá ń dá wàhálà sílẹ̀ àwa Nigerians à lọ́pọlọ a máa ní ẹ wọ́n ti dá wàhálà sílẹ̀ lórí ara wọn no àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ together ni ẹ gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti sọ fún yẹn ṣe ti understand nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti sọ fún yín yẹn ibì kan náà làwọn méjèèjì jọ ń roko sí ìkan náà làwọn méjèèjì ìbò tẹ́ bá ti dì fún Tinubu I mean ìbò tẹ́ bá ti dì fún Ọ̀sínbàjò ẹ ti dì fún Tinubu nìyẹn ẹ lọ kọ nǹkan tí mo sọ sílẹ̀ tó bá di ìgbà yẹn màá tún jáde màá sọ àti pé ìgbà yẹn gan ò lè wáyé àfi tí ò bá sí Elédùmarè lókè nìkan ló kù ìgbà yẹn ò lè wáyé gbogbo ìbò tí ẹ bá ti dì fún Ọ̀sínbàjò ẹ ti dì fún Tinubu nítorí pé at the end of the day ibì kan náà làwọn méjèèjì máa roko sí later later ibì kan náà ìgbà yẹn lẹ máa gbọ́ wípé Ọ̀sínbàjò ti step down fún Tinubu gbogbo ẹ̀yin tẹ́ dìbò fún Ọ̀ṣínbàjò yẹn wọ́n wá kà mọ́ ti wọ́n wá kà mọ́ ìbò Tinubu who is fooling who ẹ má jẹ́ kí àwọn set up tó já wípé wọn ò ní àánú masses tó jẹ́ pé nǹkan ara tiwọn gangan nìkan ni wọ́n fẹ́ ẹ má jẹ́ kán máa tàn wá mọ́ náà ẹ jẹ́ ká sọ jìnnà Nigerians ẹ jẹ́ ká já ẹ jẹ́ ká gbọ́n náà ẹ wo gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ ẹ wo bí àjálù àrélù ṣe ń ṣẹlẹ̀ náà ṣèbí lẹ́nujọ́ mẹ́ta ni Tinubu ló tún lọ gbé fifty million fún wọn ní ní north side ó ti kọ́kọ́ lọ gbé fifty million kan fún wọn pé ọjà wọn jóná àbí ó tún ẹ̀ṣẹ̀ recently ó tún ẹ̀ṣẹ̀ lọ gbé another fifty million fún wọn wípé ẹ àwọn àwọn àwọn badis wọ́n àtàkì train àwọn èèyàn wọn kú imagine ok àwọn tó ti àwọn tí àwọn fúlàní ń pa lójoojúmọ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire yẹn elédùnmarè kọ́ ló dá wọn wọ́n jábọ́ látojú ọ̀run ni ẹyẹ ló ẹyẹ ló bí wọn kì í ṣèyàn ló bí wọn látìgbà tí wàhálà àti ìdààmú ti ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire bàbá yìí Tinubu ò máa sọ nǹkan kan ẹ wò wá ìta ń tanra wa náà ẹ má dìbò fún àwọn pípù yìí ẹ má dìbò ẹ má dìbò kankan fún àwọn pípù yìí mọ́sẹ̀ẹ́ èmi máa ń sọ nǹkan fún Nigerians mo máa ń sọ nǹkan fún àwọn ọmọ káàárọ̀ òjìrè wípé ẹ má jẹ́ káwọn pípù ẹ má jẹ́ kán máa tàn yín mọ́ eléyìí tí wọ́n tàn yín ó ti tó. I've been in markets, in factories, in schools, and farms. ok bàbá Ọ̀ṣínbàjò sọ pé in in farm in school àbí àwọn agbẹnipa ti wà ní mb wẹ̀kọ́ ni bàbá yẹn ń sọ yẹn àbí láti bíi eight seven years now bàbá yìí ò mọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn ní tó ti wà ní orílẹ̀ tó ti wà ní ipò igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kò ríran pọ́n pààyàn ní gbogbo ìgbà yẹn àbí bí mo ṣe sọ síwájú wọ́n gbé ojú bàbá yìí lọ sí sáfẹ́lẹ́ kò ríran but nígbà tí bàbá yìí fẹ́ di ipò tó fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà irọ́ ń parọ́ fúnrọ́ ìgbà yẹn ló ẹ̀ṣẹ̀ wá rí pé kò sí security mọ́ nílùú ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ nílùú who is fully wù náà Nigerians ìgbà wo lẹ fẹ́ jànà ìgbà wo lẹ fẹ́ gbọ̀nà ẹ má jẹ́ káwọn àwọn old cargo yìí ẹ má jẹ́ kán máa fúlù wa mọ̀nà àwa tá a sì ní fresh brain ìwọ tó sì ní fresh brain àwọn tó jẹ́ wípé nígbà tí brain wọn tó sì fresh gan wọn ṣe nǹkan gidi nígbà kan sì ní fresh brain nǹkan rere wo náà ṣe sílẹ̀ káàárọ̀ òjire ká tó má wàá sọ wípé ńgbà tí wọ́n ti dàgbà tí bìkọ́ bí wọ́n ṣe ń dàgbà yẹn náà ni brain wọn hold bí wọ́n ṣe ń gbá bí wọ́n ṣe ń dàgbà tí ọjọ́ ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù ni brain wọn hold tell me ṣé nígbà tí brain wọn ti wá hold yìí sí ni wọ́n fẹ́ ni wọ́n fẹ́ ṣe nǹkan tó fẹ́ fẹ́ fọ yín ni ẹ jẹ́ aṣọ Nigerians ẹ jẹ́ wake up náà ẹ jẹ́ aṣọ jìnnà ẹ jẹ́ gba ògo wa padà náà kò sí àdúrà tí ẹ lè máa gbàdúrà kankan ò lè gbà àwọn ogun ayé yín gangan ni pírọ́blẹ́mù ayé yín nígbà tí àwọn tó jẹ́ adarí yín nílùú tí wọ́n kọ̀ tí wọ́n tún ọ̀nà ṣe ìyẹn títì tí mọ́tò máa ń gbà tí gbogbo títì rí jágajàga tó wá gbé mọ́tò tó ń dráìfù lọ tó wá lásídẹ̀ǹt ta ló pa ẹ́ sọ ẹni tó pa ẹ́ fún mi nà á tẹ bá wa máa máa sọ ẹ máa ní ẹ ewé kan ò ní jábọ́ lára agi kọ́lọ́run má mọ̀ sí i ọlọ́run ọlọ́run yín wo ló mọ̀ sí àbá àwọn olórí yín ló mọ̀ sí bí ẹni yẹn ṣe lásídẹ̀ǹt nítorí wípé àwọn olórí yín ló kọ̀ láti má tún ọ̀nà yẹn ṣe àjẹ́ kan kọ́kọ́ ló pa ẹni yẹn oṣó kan kọ́kọ́ ló pa ẹni yẹn kì í ṣe kú láti ọ̀dọ̀ Elédùmarè ikú láti ọ̀dọ̀ àwọn olórí yín ni tí wọ́n kọ̀ tí wọ́n ṣe ẹ̀tọ́ nílùú bìkọ́ tí wọ́n bá ṣe ọ̀nà yẹn tí ọ̀nà yẹn bá wà tọ́nà yẹn wà tó wà dáadáa ni ẹni yẹn ò ní lásídẹ̀ǹt kò ní kú ẹni tó sick tó jẹ́ wípé kò sí hospital gidi kò sí ilé ìwòsàn gidi ẹni yẹn kú ẹdúná ṣé kú elédùmarè ṣé elédùmarè ló pa ẹni yẹn ni àbí àjẹ́ kan ló pa ni àbí oṣó kan ló pa ni nóò àwọn olórí yín tí wọ́n kọ̀ tí wọ́n kọ́ hospital tí wọ́n bá kọ́ hospital gidi tí wọ́n kó àwọn èèyàn síbẹ̀ because àwọn doctor àwọn nurse tó wà káàkiri àgbáláyé àwọn best, best doctor ọmọ Yorùbá ni àwọn Nigerians ni wọ́n wà ní ofas wọ́n wà l'Amẹ́ríkà nígbà tí àwọn olórí yín tí wọ́n lè avoid láti sanwó oṣù fún wọn wọ́n lè avoid láti kọ́ hospital gidi fún wọn àwọn best doctor yín best nurse yín wọ́n fi ìlú babalá wọn sílẹ̀ wọ́n wọ ọrọ̀ ajé lọ sí òkè òkun tí àwọn olórí yín bá kọ́ hospital gidi ni àwọn best doctor yẹn best nurse yẹn wọ́n máa wà ní ilẹ̀ babańlá yín wọ́n á máa tọ́jú yín ẹ̀ ní máa kú ní rèwerèwe ẹ̀ ní máa kú ní kékeré àìsàn kékeré ò ní máa pa yín ní rèwerèwe àwọn olórí yín ló ń pa yín bọ̀ táwọn olórí yín táwọn bá sick tí fámìlì wọn bá sick tí ìyàwó wọn tàbí ọmọ wọn bá sick wọ́n wá sí ofas wọ́n lọ sí Dubai wọ́n lọ sí ìlú òyìnbó wọ́n lọ sí Amẹ́ríkà wọ́n á lọ sí India wọ́n á lọ sí Europe wọ́n á lọ gba good treatment àwọn wo ló máa ń treat wọn bẹ̀ ṣebí àwọn Nigerians tó jẹ́ best doctor tí wọ́n sá kò ní ilẹ̀ baba ńlá wọn yẹn tí àwọn àwọn tó jẹ́ adarí tí wọn ò kọ́ hospital gidi láti san owó gidi fún wọn ṣèbáwọn ló máa padà tọ́jú wọn ní Europe tí wọ́n sá lọ ẹ̀dùn náà ẹ kájọ wá yára wa lọ́pọlọ àwọn wo ló ń pa wá ní ilẹ̀ baba ńlá wa yẹn náà ṣé àjẹ́ kankan ló ń pa wá ni ṣé oṣó kankan ló ń pa wá ni ẹ lọ sí nàìjíríà yẹn gbogbo hospital tó wà ń bẹ pátápátá gbogbo ẹ ti dìdàkudà ó ní fídíò kan tí mo wò nínú hospital òjò báyìí ló ń rọ̀ ló ń rọ̀ lé wọn lórí kò sí kò sí irinṣẹ́ gidi tí àwọn àwọn doctors tí wọ́n máa lò wọn ò lè provide ẹ̀ fún wọn ìwọ tó rìn lọ tí àwọn ajínigbé tí wọ́n jí ẹ gbé tí wọ́n pa ẹ́ ikú elédùmarè kọ́ ló pa ẹ́ o àwọn olórí ẹ ló pa ẹ́ àwọn olórí ẹ ló kọ̀ láti má ṣe ètò security gidi sílùú kí ni mo sọ àwọn olórí yẹn ló kọ̀ láti má ṣe ètò security gidi sílùú òun ni mo fi sọ wípé gbogbo àrélù àjálù tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yín àwọn olórí yín ni ogun ayé yín àwọn ni pírọ́blẹ́mù yín ẹ wò ó bí ẹ ṣe kàwékàwé tó gbogbo àwọn student ní Nàìjíríà àwọn tó ti jáde ní higher institution lọ́wọ́lọ́wọ́ páálí wọn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n fi sábẹ́ pílò ni àwọn tó ti jáde ní higher institution gbogbo wọn ọ̀kadà ni gbogbo wọn wà pọpọ́ọ̀fù ni gbogbo wọn ń díntà yahoo ni gbogbo wọn ń ṣe ṣẹ́jọ́ wọn ni àwọn olórí ò fún wọn lọ́jọ́ iwájú gidi yìí bí wọ́n ṣe kàwé yẹn kàwé yẹn tó ẹ ìyà tán jẹ kí wọ́n tó kàwé ẹ ìyà tí ìyá wọn jẹ lé wọn lórí àwọn ìyá yẹn ṣẹ́gita káàkiri fún àwọn ọmọ wọn in hope pé tí àwọn ọmọ yẹn tán bá ti dàgbà tí wọ́n jáde náà yẹ institution yẹn tán ti ríṣẹ́ wọ́n lè wọ́n lè tọ́jú ara wọn wọ́n dẹ̀ lè rántí ìyá ẹ wà wọ́ndà bí ayé àwọn ìyá wa ṣe rí lásìkò yìí ni nítorí àwọn ìyá yẹn wọ́n ti tọ́jú àwọn ọmọ nígbà kan young in hope pé wípé in hope pé tí òkété bá dàgbà ọmọ ọmọ ẹ̀ ló máa máa mú àwọn ọmọ àwọn ìyá yẹn ò ráyè mu ọmú ọmọ wọn kò sí ìyá kankan tó mu ọmú ọmọ ẹ̀ ní nàìjíríà ẹ̀rọ àwọn ìyá yẹn kú burúkú ni gbogbo wọn ń kú àwọn ọmọ gan ò ní wọn rí ìgbésí ayé gidi lò ṣé wọ́n fún wọn ní iṣẹ́ wọ́n fún wọn ní iṣẹ́ gidi ni kò sí iṣẹ́ kankan ní ilẹ̀ ilẹ̀ Nigerians gbogbo ilé iṣẹ́ tó wà ní ilẹ̀ káàárọ̀ òjire àwọn Fúlàní ló dìímú gbogbo iléeṣẹ́ pátápátá tó wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè kí n tiẹ̀ má dárúkọ nàìjíríà ní ilẹ̀ káàárọ̀ òjìrè nìkan àwọn fúlàní lòdìmú ṣé wọ́n fún yín ní ìgbésí ayé gidi ni àwọn wo wá ní pírọ́blẹ̀mù yín ní Nigerians àwọn wo ni pírọ́blẹ́mù yín àwọn olórí yín ni pírọ́blẹ́mù yín kò sí àdúrà kankan tẹ́ ẹ lè gbà sínú nàìjíríà tó lè gbà nítorí pé ibi tẹ́ ń dorí àdúrà yẹn kọ wrong place lẹ́ ń dorí àdúrà kọ àwọn táwọn pásítọ̀ yín máa ń gbé sí yín lórí wípé oṣó oṣó kan ló ń ṣe yín àjẹ́ kan ló ń ṣe yín ìyàwó bàbá yín ìyàwó ìyá yín kan ló ń ṣe yín ẹ̀gbọ́n kan ló ń ṣe yín irọ́ ni o kò sí àjẹ́ kankan tó ń ṣe yín ní nàìjíríà